ànígbà eléyìí a lè gbà láéláé ẹ wá wo kéré tí Adédoyin gbé sọ́rùn yẹn bandage tó gbé sọ́rùn yẹn irọ́ ni o jẹ́ ń tú àṣírí ẹ̀ fún yín tẹ́ ẹ gbàgbé gbogbo ẹ̀yin ará lé bandage tí gbogbo àwọn senators àwọn mínísítà tó máa ń gbé sọ́rùn nígbà tọwọ́ bá bá àwọn tọ́yẹyán òun ni ìgbẹ̀yìn gbẹ̀yìn àbúrọ̀dù ló máa lóun ti fẹ́ lọ gba mẹ́díkà ẹ̀yin Nàìjíríà ẹ̀ gbọ́dọ̀ gba àṣírí náà nìyẹn ẹ máa bá mi ká lọ. o ma kú ni. àjọyọ̀ máa kú dànù kó máa pa ẹ́ àjọyọ̀ máa kú ni kó máa pa ẹ́ ọkùnrin jìbù jẹ ọkùnrin jìbù jẹ òun máa pa ẹ́ kó máa pa ẹ́ lọ́jà lù òye dànù kó máa pa ẹ́ òun jìbù jẹ wọ o máa kú ni bẹ́ẹ̀ ló gbọ́n o máa kú ni jèrè agbára ọ̀dọ́ gbé òun jèrè gbé òun jèrè ọkùnrin jìbù jẹ ọkùnrin jìbù jẹ apàyàn ni ìṣèlúfàlìs ìṣèlúfàlìs àṣé ọlọ́run ọba ọba dàásákì ọba tó tóbi ni nígbà wo ni sígbà wo tí a rí Adédoyin Abdulrahman Adédoyin tó lọ sí court ní Ọ̀ṣun state tí wọ́n gbé Rahman Adédoyin sínú mọ́tò SUV tí Abdulrahman Adédoyin tó ń sọ fún fámìlì ẹ̀gbọ́n Adégòkè pé n tí màá fojú yín rí ẹ gbà pé ọlọ́run kò pé méjì àmọ́ ṣe mọ̀ pé ọ̀rọ̀ tí mo fẹ́ kí gbogbo èèyàn ara lé kẹ súnmọ́ bí kẹ gbọ́ ni pé wọ́n ní àṣélẹ̀ làbọ̀ wá bá kódà àwọn àgbàlagbà tó máa ń pòwe pé ọlọ́run ọba tàná ní máa ń pẹ́ kó tó múyàn ṣùgbọ́n ọba ti sìn yí wàràwàrà ní máa ń dájọ́ ọba kan àná kan ò sí ọba òní kan ò sí kí ló fà á kí ló dé tó fi rí bẹ́ẹ̀ ọlọ́run ọba gan fúnra rárá rẹ̀ ọba tó já pé ó kórìíra àbòsí ni ọlọ́run ba kò fẹ́ràn àbòsí rárá tá a bá wọnú kùránì látòkèdélẹ̀ tá a bá wọnú báíbù náà alábòsí kì yóò lọ láìmọ́ jìyà ẹlẹ́ṣẹ̀ kì yóò lọ láìmọ́ jìyà alukurani náà sọ pé iná láàlá yuhibu sọ̀lìmìn ọlọ́run bò fẹ́ràn alábòsí alábòsí ẹ̀dẹ́yìn ò lè bọ́lọ́run bá sí papọ̀ láíláí. àṣé bọ́rọ̀ abdulrahman adédọ́yìn ṣe rí yìí bí yẹn bá ti wà ìkàsẹ́yìn tó ń jẹ gbé tó ń jẹ gbé tó ń jẹ gbé tó jásí pé ẹ̀dá kan ò gbámú ó ń ṣe ní kọ̀rọ̀ ó ń jẹ́gún ó ń ṣe ní gbangba ó ń fowó gbé jẹ tó bá dijọ́ kan nǹkan kékeré báyìí ni ó ṣe tí ó jù lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a gbọ́ tó ṣẹlẹ̀ ìgbà tọ́lọ́run bá ṣe tán níbo ni abdulrahman àti moshood àti abdulrahim wà níjọ́ kìnì ọjọ́ sí níbo ni wọ́n wà tí wọ́n gbàgbé pé àwọn ní kámẹ́rà nínú hòtẹ́ẹ̀lì gbóná wà tí kámẹ́rà fi ń ṣó àwọn ohun Rahman àti Rahim àti Abdulmoshood àti Moshood náà níbo ni wọ́n wà ṣé wọ́n ti gbàgbé níjọ́ náà lọ́hùn ni tí ọlọ́run ọba bá ṣe tán láti mú yàn nǹkan kékeré báyìí ni ó ṣe tí ó ṣe mistake ẹ̀ ìyẹn làpẹẹrẹ pé wọ́n ti wà lẹ́nu àwọn nǹkan òwò yìí wọ́n ti wà níbẹ̀ tipẹ́tipẹ́ tẹ́lómi ò lè sọ̀rọ̀ láéláé wọ́n ní èpè kìí jà níjọ́ kan ti pé ìgbà tó bá yá èpè ó padà jà ọlọ́run ọba kì í ṣe ti tètè jà ọlọ́run ọba máa ń lọ ẹlẹ́sẹ̀ lára kó lè mọ ìwà tó wù bóyá yóò tọrọ àforíjì bóyá yóò kúrò níbẹ̀ àbí kò ní kúrò níbẹ̀ tí ò bá wá kúrò níbẹ̀ ọlọ́run ọba náà ṣetán láti yẹ̀yẹ́ rẹ̀ níta gbangba abdulrahman adédọyìn ó ti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan lóríṣiríṣi ọlọ́run ọba kì í sọ́ba kà kì í sọ́ba kà rárá. àìmọye tí ó ti ṣe tó jásí pé ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn àgbàlagbà àwọn èèyàn ló ti mọ̀ nípa tó ṣe tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò lè jáde láti sọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ ti débi pé ẹni tó bá láyà kó wá sọ níbi tí ọ̀rọ̀ àwọn apani wà àbí tí ẹlòmíì wà bí ká gbowó kalẹ̀ fẹ́ lómi tí ò ní lè sọ̀rọ̀ ṣe bí ebi ló ń pẹ lómi nígbà tẹ́lómi bá gbowó kò kúkú ní sọ̀rọ̀ á dákẹ́ yóò mọ wòye ni wọ́n ti fún lówó owó tó gbà kò gbọ́dọ̀ sọ̀rọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ tójú bá rí ẹnu ò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ sì ni àwọn míín wà wọn ò ní agbára ṣùgbọ́n ojú wọn rí wọ́n bá ilé sọ̀rọ̀ pẹ́rẹ́ wọn á pa wọn mo mọ̀ pé ní gbogbo bí Ilé Ifẹ̀ ṣe rí lónìí bí Ọ̀ṣun ṣe ti ṣe rí lónìí pẹ̀lú pàápàá àwọn ojú tó ti mọ Rahmon nínú ẹgbẹ́ rẹ̀ tó ń ṣe àwọn tó ti mọ ìwà tó ti wù sẹ́yìn pọ̀ bí báwọn yẹn ò bá tiẹ̀ lè sọ yẹn àwọn yòókù àti ẹ̀ lè sọ yòókù lọ́rùn torí pé gbogbo ìtàn fojú wọn rí àwọn ẹlẹ́rìí rẹ̀ lọ́rùn tó bá di lọ́rùn ọlọ́run ó pe gbogbo wọn wá jáde wọn wá sọ tẹnu wọn àmọ́ èyí tó dájú ń bẹ̀ gbogbo ẹni tí ẹ rí ti aburú tó wù tí ẹ lè sọ láyé tí ẹ nílè jáde láti sọ láyé tẹ́rù ń bà yín láti sọ tẹ́ ń bẹ̀rù kú tẹ́ fi lè sọ pé tóyìn tó ṣe ní ìtọ́jú yín rì ní mo fẹ́ kẹ́ mọ̀ o. ìnàlmọ́tù lẹ́sìnà tó ń fi rúnà ilé ìfà wà mùlàkìkùm ikú tí gbogbo yín sá fún yẹn ikú yẹn lẹ́ padà pàdé gbogbo ẹ̀dá tó bá ń sá fún kú ikú yẹn náà lẹ́ padà pàdé ikú yẹn ó padà pàdé yín ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ sọ ẹ̀ kú bẹ́ẹ̀ sọ ẹ̀ kú gbogbo tí ẹ mọ ìwà tí Rahman àtàwọn ẹgbẹ́ rẹ̀ wù lérí nípa pípa èèyàn pípa èèyàn tẹ́ ẹ̀ lè sọ̀rọ̀ tẹ́ dákẹ́tẹ́lẹ́ bó sọ ẹ̀ bẹ́ẹ̀ bá sọ ẹ kú ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé ẹ jẹ́rìí níjọ́ alkẹ́mọ̀ níjọ́ tíwájú ò ní ṣe lọ níjọ́ tẹ́yìn ò ní ṣe lọ ìjọ́ tí bàbá ò ní ṣe pè ìjọ́ tí ìyá ò ṣe ní pè mo lẹ́gbẹ́ kò ní ṣe pè mo ní mo súnmọ́ pírẹ́sidẹ́ǹtì mo súnmọ́ gọ́vnọ̀ vice president ọ̀rẹ́ mi ni kò ní ṣe pè mo mọ̀ pé abdulrahman adédọ̀yìn àtàwọn gbogbo àwọn olóyè àwọn àgbààgbà nínú politician nàìjíríà àtàwọn gọ́fúnà gbogbo wọn pátápátá ní mọ́ra wọn ọ̀rẹ́ ni wọ́n ṣùgbọ́n mo fẹ́ kí abdulrahman adédọ̀yìn kó mọ̀ pé ìníjọ́ kìámọ̀ níjọ́ náà lọ́hùn kò ní sí pé mo mọ òsínbàjò kódà kò ní kò sínú pé mo mọ òyetọ́lá èyí tó jẹ́ gọ́fúnà ọ̀ṣun yẹn gbogbo wọn pátápátá náà máa rojọ́ kódà mo mọ ig ò sí níbẹ̀ gbogbo ẹni tẹ́ bá mọ̀ nípa ẹ̀ tẹ́ gbé pamọ́ náà

tán gbé lọ sí ẹ̀wọ̀n ní Àbújá ìgbà tó di on nineteen of December náà ti free ẹ̀ ẹ wo àbòsí táwọn olórí wa ń ṣe èèyàn pààyàn ẹ sì rí ẹ̀rí dájúdájú ẹ sì gbé sínú ẹ̀wọ̀n at the end of the day ẹ tú kalẹ̀ ní tìtorí pé olówó lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kí nàìjíríà ní ìlọsíwájú náà rèé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ká ródòdó ọ̀rọ̀ nínú nàìjíríà rèé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kí àwọn ọmọ wa tó ń bọ̀ wá lọ́la gan ẹ ti kọ́ wọn ní ìkọkúkọ mo sọ níwájú pé gbogbo àwọn àgbààgbà wa ìwàhálà tán kó àwọn ọmọ sí i àwọn ọmọ tó ń bọ̀ wá wàhálà tẹ kó wọn sí ló ń bọ̀ yìí ẹ ti fi rọ́kọ́ gbogbo àwọn ọmọ tó ń bẹ níwájú àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn ẹ ti fi rọ́kọ́ wọn gbogbo ẹ̀yin àgbààgbà tẹ ti gba wájú yẹn ẹ ti fi rọ́ àìṣòdodo àìníbẹ̀rù ọlọ́run ẹ wá fi ń kọ́ àwọn ọmọ kéékèèké ẹ lẹ fẹ́ kí nàìjíríà mọ́ ẹ lẹ fẹ́ ká tẹ̀síwájú níbi ìrìn àjò wa a lè tẹ̀síwájú òpùrọ́ ni gbogbo ará nàìjíríà gbogbo wa lòpùrọ́ irọ́ kan sẹ̀kalẹ̀ lójoojúmọ́ ni gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ àgbààgbà pàápàá jùlọ ẹ̀yìn àgbààgbà politician èèyàn pààyàn ẹ̀dẹ̀ ń bò ó mọ̀ pé kò lólúwa ọmọ náà kò lólúwa mọ̀ pé adégòkè ò lólúwa kò ju ọlọ́run lọ wá gbàgbé abdulrahman adédọ̀yìn ìwọ ní àwọn lọ́yà o ní àwọn san o ní gọ́fúnà o ní president o ní vice president lọ́rẹ̀ẹ́ o ní àwọn àgbààgbà nílé Ifẹ̀ káàkiri gbogbo àwọn àgbààgbà o ní wọn lọ́wọ́ o ń lò wọ́n o ń lò wọ́n bó ṣe wù ẹ́ Timothy Adégòkè òun ò lẹ́nì kankan tiẹ̀ ṣùgbọ́n mọ́ gbàgbé o ó ní àwọn tálíkà lọ́wọ́ àwọn tálíkà ló ní lọ́wọ́ ó sì tún ní ọlọ́run ọba lọ́wọ́ ó lọ́lọ́run ó sì ní àwọn tálíkà lọ́wọ́ àwọn tálíkà ìjà tálíkà ló sì ṣòro tálíkà ló ṣòro bá já jù lágbogbo àgbáńlá ayé sẹ́yìn náà gbọ́ pé seventeen point five million ni wọ́n dá fún Timothy àwọn tálíkà ló dá tálíkà ṣòro bá jà ó ní five hundred ó ní two hundred ó ní one thousand ó mọ̀ wọ seventeen point five ìgbà tọ́lọ́run ṣe tán tó fẹ́ yan ẹni tó fẹ́ kó dìde fún ẹjọ́ náà ọlọ́run bá fún ọwọ́ ara rẹ̀ ó pàṣẹ ó pa ọkàn falana Fálànà ya fẹmi falana ó pa ọkàn ẹ ó pa padà ó wá da ojú ẹ̀ kọ ọ̀nà ẹ ó gbé ọ̀rọ̀ ọ̀rọ̀ Timothy ó gbé sí eré ọkàn ẹ̀ òun gan bó ṣe ń wó bó ṣe ń tó ń rò ó kò gbádùn ló pàṣẹ torí pé a mọ̀ pé àwọn èèyàn ńláńlá ọ̀rọ̀ adégòkè ní rò tó bá sùn ọ̀rọ̀ adégòkè ní rò kì í ṣe fẹ́mi fálànà náà ọlọ́run ọba ni ọlọ́run ọba ló dájọ́ rẹ̀ nísìn ọ̀rọ̀ ti wá débi tó yẹ kó dé báyìí ẹ jẹ́ ká máa wo tọ́lọ́run fẹ́ ṣe gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ kù tẹ́ ń ṣèkà tẹ́ ń mú èèyàn tó jásí pé ó dìgbà tẹ́ bá gbẹ ẹ̀jẹ̀ èèyàn ó dìgbà tẹ́ bá gbẹ omi ara èèyàn ó dìgbà tẹ́ bá lo ara èèyàn ó dìgbà tẹ́ bá lo páàtì kankan nínú páàtì èèyàn kó tó di pé ẹ rí pé ẹ rọ́nà lọ títí yín náà ń bọ̀ wá láìpẹ́ yìí sẹ́tì gbàgbé pọ́ alukurani sọ pé alẹ́ ìsàláhù bíi akamila hakimin bí gbogbo dájọ́dájọ́ bá dájọ́ lọ pátápátá tí dájọ́ tí olórí adájọ́ nàìjíríà bá dájọ́ tiẹ̀ tí gbákejì tí màlàmí náà bá dájọ́ tiẹ̀ ní nàìjíríà alukurani sọ pé alẹ́ ìsàláhù bíi akamila hakimin ṣe bọ́ lọ́wọ́n ba gbogbo ẹjọ́ tẹ̀yìn dá yẹn ẹ̀ ń da sápò ara yín ni èmi ọlọ́run ba ní ọba olùdájọ́ ọba tó pé níbi ẹjọ́ Fẹ́mi Fálànà dìde pé kó jàjà Adégòkè mo rọ mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ wà ní erékèsí tẹ dúró gbogbo ẹ̀yin tálíkà tẹ wúra yín pé tálíkà ní ẹ̀yin ṣe tálíkà o ní èdè ké wọ́n máa ń kó wọn ní miskin bilai àwọn tí ò ní tó jásí pé Ọlọ́run bá ló ń sọ̀pọ́ọ̀tì wọn wọ́n dẹ̀ tún sọ̀rọ̀ fún yàn ẹ̀yin lẹ́ jẹ́ miskin bilai ẹ̀yin lẹ́ dìde lérí ọ̀rọ̀ yìí àwọn kan ní Ramani Adédoyin pé mùsùlùmí ni èmi ò gbà pé mùsùlùmí ni mùsùlùmí ò ní pààyàn mo ti tún béèrè lọ́wọ́ yín pé ibi tó bá ti ń kírun kí mọ́sálásí náà jáde kí wọ́n ṣe rálì àfẹ́ rí rálì wọn. gbogbo Nàìjíríà mo kí yín ẹ kú dìde ẹ kú gbìyànjú ẹni tó ní kí kéèsì náà máa lọ tọ́lọ̀ ń rán lérí kéèsì pé sẹ́ àlọ́ ò ní lọ sẹ́ ó dìgbà tọ́lọ̀ ń bá dájọ́ òun náà ni Hamzat mo kí náà ẹ kú láìpẹ́ láì jìn à òdodo ọ̀rọ̀ ṣùgbọ́n ẹlẹ́sẹ̀ kì ó lọ láì jìyà rẹ̀ ẹ̀yin olórí wa nàìjíríà gbogbo ẹ̀yin àgbààgbà nàìjíríà tẹ́ bá fẹ́ lóòótọ́ kí nàìjíríà da àfikẹ́ lódodo àìlódodo yín nàìjíríà ó mọ̀ dàrú sí ni ó dìgbà ire.